ń súnmọ́lé àwọn nǹkan tá à ń ṣe láti fi ṣe láti rẹ́bì ó ti ń bọ́ sí díẹ̀díẹ̀ àsìkò ń súnmọ́lé tá a máa declare country wa tá a máa ṣe big rally ọmọ mi Sunday Igboho ló máa jáde síta tó máa sọ fún yín pé rally ìjọba ọ̀la ọ̀túnla jọmẹ́rin ní rally dá gbogbo wa ká jáde ẹ jẹ́ ká jáde jọ yẹn ẹ jẹ́ ká fi hàn yé pé àwa Yorùbá ti rẹ́bì láti lọ lóòótọ́ gbọ̀dọ̀ tá a bá ń sọ̀rọ̀ rálì yẹn kì í ṣe rálì ìṣe rálì wo ilé ìta ti ń jẹ o rálì mo máa ń sọ ó pẹ́ ó tó bí oṣù kan náà tí mo ti ń sọ pé kì í ṣe irú rálì tí a ti ń ṣe tẹ́lẹ̀ tí a jáde láàárọ̀ tó bá dọwọ́ ìrọ̀lẹ́ á ti rẹ kálukú kálukú á máa lọ sí padà sọ́dọ̀ ìyàwó àbí sọ́dọ̀ ìyá ẹ̀ láti lọ jẹun kì í rálì yẹn lélẹ́yìí tá a bá bẹ̀rẹ̀ rálì eléyìí rálì àṣetòpin ni o ẹ mọ nǹkan tí mò ń pè lópin o rálì we hit the streets we stay in the streets ọlọ́run adẹ̀ fún alágbára láti wá declare country wa àá declare kò sí nǹkan kan ẹnìkan kan ò lè ṣe nǹkan kan a kọ lẹ́tà sí Buhari pé kó jẹ́ ká jókòó ká negotiate kò dá wa lóhùn a ti kọ lẹ́tà sí secretary general United Nations láti report yẹn àwọn representatives sixty million people who are citizens of Nigeria a kọ lẹ́tà sí president of Nigeria pé ẹ̀ka báyìí la ń fẹ́ kò dá lóhùn that is the kind of government tá a sá fún àwa ò ní fi ẹ̀yà wá Yorùbá àdèwà ìjọba rẹ̀ of barbarism like that àwa ò lè ṣe é ọmọ kan ọmọ kan ń ròyìn fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta pé kọ́lẹ́tà sí president uh, Biden ó dẹ̀ bí méjì àti ọ̀tọ̀ ń kọ lẹ́tà sí tó dẹ̀ rẹ̀ download money that is government that is government the people of your country have an interest in the matter and a right to you you answer them that is government. mo dákẹ́ sí aṣọ́rọ̀ wọ́n ṣe mọ̀mọ́ káàkiri kirimbe, bẹ̀. àwọn sixty million people representatives of 60 million citizens of Nigeria collect as here. oh down that is the kind of thing Don't play lé wa kúrò Nàìjíríà o àwa ò lè máa bá yín ṣerú ìjọba yẹn o a kì í ṣara yín a kì yẹn o that's the truth of the matter o. Uh, Eh, àwa ti ṣe tán láti lọ ẹ jẹ́ kí n padà sí nǹkan tí mò ń sọ nípa eh, ètò wa àti sẹ́ndì lẹ́tà sí United Nations Secretary General pé nǹkan tó ṣẹlẹ̀ nìyó lẹ́tà tá a kọ sí Buhari lélẹ́ ìta sẹ́ndì kọ́pì ẹ̀ sí yín o náà pé Buhari ò dá wa lóhùn kò mí ìwé pé àwa stop nǹkan tá à ń fẹ́ o Buhari ó dáwọ̀ what we want we want and what we want we will get. by the grace of God. Uh, so láìpẹ́ láìjìnà uh, ọmọ mi Sunday Àjàdé a pè yín pé ẹ ká ṣe rálì bẹ̀rẹ̀ rálì yẹn ẹ kí n tún padà sí i kì í ṣe rálì èrú ilé o tá a káàkiri láàárọ̀ títí dọ̀sán tá a ti wá rẹ̀ wá tá a sá padà sọ́dọ̀ ìyàwó wa àbí sọ́dọ̀ ìyá wa oúnjẹ jẹ tó jẹ́ o. nǹkan kejì tá a ní ṣe eléyìí tá a ti máa ṣe tẹ́lẹ̀ ó wọ́n fẹ́ ṣe rálì ní Ìbàdàn gbogbo wá dìde láti kó ní Kwara Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ everybody ó di Ìbàdàn àtẹkọ àzọ ìgbà tá a bá dẹ̀ ṣe tá a bá lọ àwòwò àti rẹ́ǹtì mọ́tò ìgbà tá a bá àtúngbọ mọ́tò máa padà kì í ṣe orí ìmọ̀lẹ́lẹ́ yìí o everybody stays. in their town between tẹ́ ń gbé náà lẹ́tí máa if possible no ilé you lẹ́tí máa ṣe rálì yín we take possession of our our towns and cities and we take possession until we are done until it may be two days three days whatever tí a máa lè sọ pé àti ní country wa nìyẹn. I am not, I'm not afraid to say this to the world.